ẹ bá wa dúpẹ́ a máa ti ṣoríire ẹ bá wa yọ̀ a máa ti ṣorí ọmọ Yorùbá ẹ jẹ́ ká dúpẹ́ a máa ti ṣoríire ẹ jẹ́ ká yọ̀ a máa ti ṣoríire àti ṣoríire congratulations ẹ jẹ́ àkíra wa kú oríire tó bá ṣèyí tí ò dáa àwa la máa sọ pé wọ́n ṣèyí tí ò dáa tọ́ba wá ṣèyí tó dáa ẹ jẹ́ ká sọ síta kú iṣẹ́ ló máa ń mórí iṣẹ́ yá gómìnà wa kan tó ti ṣọta láìsí wa o ẹ gómìnà tẹ ẹ mọ̀ bí ẹ mọ owó ni gómìnà tó sáìn kíní sunu bíìlì ìjọwò tí mo gbé wá fún yín iṣẹ́ wa fún lẹ wá tó ní national anthem yẹn ni kó máa kà nílùú kì í ṣe gọ́vnà akérèdọ́lù o kọ́lọ́mbà wa kẹ́ wọn tí wọ́n sáìn ni ẹ̀yin tẹ́ bá ti ń tẹ̀lé mi ẹ máa ti wo fídíò yẹn ẹ tí ìrántí gómìnà náà gómìnà Adeleke Jackson oníjó ẹ o wọ́n jó jù wọ́n máa jó bí obìnrin náà máa rè dí kẹ̀kẹ̀kẹ̀ mi ò ríro ọlọ́run rí ó tún ti ṣe bẹ́ẹ̀ o ọlọ́run níta ni kẹ́ máa ṣe lélẹ̀ kẹ́ tó fìyàn joyè ẹ máa wo ọpọlọ tó ní èmi láì kíyàn ní ọpọlọ bísínẹ́sì mi ò believe nínú pé èèyàn kó one million sákàǹtì mo believe nínú pé kí ni investment yẹ ara tó ṣẹlẹ̀ ní ní last week aráàlú òyìnbó kan ló dé láti ìlú òyìnbó ó ní kó wọn aṣọlùdé ṣèbára tá à ń sọ fún wọn nìyẹn wípé oríṣiríṣi tourist center tó dẹ̀ jẹ́ pé man-made ní ní amẹ́ríkà bíbí mi ìmọ̀lú tẹ̀yìn wà o àwọn nǹkan tó bá wà nílùú tẹ̀yìn wà ẹ lè bá mi kọ sí comment section bí orí àwọn gómìnà wa yẹn máa pé díẹ̀ díẹ̀ aráàlú òyìnbó ló dé torí níbí àwa ní starting of liberty tọ́nà máa lọ wò ya liberty lórí omi alóríṣiríṣi táwọn èèyàn máa ń lọ wò máa ń mèdì ni ibi iná ti ṣe àwa wá ní ìtọ́lọ́run fún wa nílẹ̀ yorùbá natural resources oríṣiríṣi tó yẹ kó máa generate owó fún wa ṣùgbọ́n tí èèyàn bá fa mùsùlùmí àjòyè ogún bíi òní pẹ́ parun gọ́vnà Adeleke lọkùnrin yìí dé ẹ wo máyẹ̀ kí n bọ́pọ̀ lọ sílé olóró ẹ la ojú yín ṣé ẹ ti dé ẹ̀rìn ìjẹ̀ṣà rí waterfall ẹ tí ì rí ẹ wò ẹ̀rìn ìjẹ̀ṣà ń wò yìí. I'm sorry to be very emotional about this matter, but I think it's a real shame. I think it's a real shame that people will come here and disrespect our heritage like this. They're literally defecating on us, urinating on us. They're literally destroying our heritage, and we look on because we collect peanuts. I think it's a real shame. I really do. And I really believe that we can step up and do something about this. Ocean State, Henry Jisha. We are the local government. Come on. We can do better than this. We can do better than this. Why should we allow people to bring filth up here? Why? Do you realize how long it'll take us to clear all of this? All the way, from walking all the way down, up here. There's filth everywhere. We can't let this continue. Look at it. Look at it. Right in the middle of grandeur, we have filth. See how grand it is? Should this they always be the narrative in Nigeria? Should this always be what we talk about? Should it always be about destruction and filth? Why can't it be about beauty and development? Think about it. ẹ fọkàn balẹ̀ adùn ló máa ń gbẹ̀yìn ewúro ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín mo pé ìtẹ́ gbọ́ ìsìn ó dùn yín àbí ó dùn èmi náà kí lẹ́yìn mọ̀ nípa ẹ̀rìn ìjẹ̀ṣà ẹ̀rìn ìjẹ̀ṣà waterfall kí lẹ́ mọ̀ nípa omi yẹn báwo ni omi yẹn ṣe jẹ́ wọ́n ní méjì ẹ̀ ló wà ní àgbáyé ọlọ́run dẹ̀ fún wa nìkan nílẹ̀ yorùbá báwo lomi yẹn ṣe yàtọ̀ sáwọn omi tó kù ẹ bàbá mi kọ sí comment section everything you know about ẹ̀rìn ìjẹ̀ṣà waterfall ṣẹ́yìn ti débẹ̀ rí ẹ ti rí bó ṣe rí ọkùnrin ló wá láti ìlú òyìnbó ló ní kóun ṣe tourist bíi tourism kó tọ̀ everywhere kó sightseeing ló bá dé ẹ̀rìn ìjẹ̀ṣà waterfall ìdọ̀tí oríṣiríṣi bó ṣe ń su síbẹ̀ náà ń yàgbẹ́ síbẹ̀ náà ń tọ̀ síbẹ̀ lórí àwọn nǹkan ẹ̀gbin àrífọwọ́bojú àrípòṣe àríkáwọ́ mórí pé yé ọmọ Yorùbá ṣé heritage ti wà lélẹ̀ pé pé wọ́n ń kọ́ àwọn ọmọ ní history ní school àárí pé wọ́n á ti kọ́ àwọn ọmọdé bẹ́ẹ̀ èmi àti wọn bó ṣe máa ń kọ́ àwọn ọmọ wa káàkiri nílùú òyìnbó tó máa ní kó wá lọ wo gbá kó wá lọ wo àwo wọ́n mọ̀ pa history rẹ ni èmi dé gómìnà Jackson oníjó wọ́n ti gbọ́ sí fídíò ìsìtọ́dọ̀ Jackson oníjó o gọ́vnà Adeleke wọ́n ti rí fídíò náà ó ṣọ́ọ̀kì yín ó máa ṣọ́ọ̀kì yín fídíò yìí ọkùnrin yìí nìkan ló ṣe ara ta máa ń sọ ní ta bá ṣe fídíò a ní ẹ bá wa ṣí ẹ fídíò yìí bí màá yìí ṣe ṣe táwọn èèyàn ò bá ṣí ẹ fídíò náà kò ní dọ́dọ̀ gọ́vnà àwọn èèyàn ò ní máa pín káàkiri tó máa fi dọ́dọ̀ gọ́vnà tẹ́yìn bá ṣí ẹ̀ ẹnìkan ẹnìkan á ṣí ẹ̀ fún tó bá dé ní platform àwọn kan á gbé fún ibìkan títí ó máa fi kàn àwọn àwọn sọ̀ǹgbé wọn lórí tó máa fi gbé lọ bá wọn. Governor Adeleke ti jáde you know I love that governor hmm. jọ́tọ̀ ti fẹ́ ṣe ìṣẹ̀ṣe ní Ìwó tó fẹ́ ṣọdún eégún ó dàpọ̀ ọdún eégún mi ó dàpọ̀ mọ́ǹtì náà ni ní ìwó tólúwo ti ń halẹ̀ máwọn oníṣẹ̀ṣe tí máì ti rán èèyàn lọ́ba wípé tí ò bá sọ àwọn ewé agbẹ́jẹ́mọ́wọ́ wípé ìlú Ọ̀ṣun ó wà fún gbogbo everybody ni gbẹ́ mo ti mú bàbá ìsọ̀wọ́ ọlọ́run mo mú sọ́wọ́ ni o mo ń sọ back to back ni ọlọ́run ò ní jẹ́ kẹ́ ṣìṣe gọ́vnà Adélékè ẹ ní ṣìṣe ó ti di mẹ́ta tẹ́ ẹ ṣe tó tẹ́ èmi lọ́rùn nígbà tá a gbọ́ nípa pé ẹ fẹ́ ẹ fẹ́ ta ọ̀ṣun òṣogbo ẹ pé mo play ọ̀ṣun òṣogbo ni mo rán yàn lọ síbi èmi gángan dédé rán wà ní tẹ trademark yẹ èyàn tẹ máa kó máa pọ̀ mo sọ pé ìjọba ti subscribe sí ìrìn kèrindò yorùbá wòye ọdún ọ̀ṣun òṣogbo wà níbẹ̀ tá a gbé mo èmi fúnra mi rán yàn lọ síbẹ̀ ni tí wọ́n lọ rìkọ́ọ̀dù fún mi mo fẹ́ kẹ kí ẹni kẹ wá kẹ wá kẹ sùn mi kí n lè pariwo yín fáráyé gbọ́ ṣùgbọ́n láyọ̀ la lọ láyọ̀ láàbọ̀ ẹnìkan ò disturb ẹnìkan bó ti jẹ́ pé wọ́n láwọn bàbá wa kan dìde sí i kẹ má dán irú ẹ̀ wò ẹ má tiẹ̀ ṣerú ẹ̀ rárá so gbogbo yẹn náà ó jẹ́ ẹ̀kọ́ tẹ̀mí wò pé dàbí gọ́vnà yìí ó ní sense of business ó ti wá dìde tẹ bá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu gọ́vnà Adeleke ó máa ṣọ́ọ̀kì yín o àwọn tèmi láìkì yín I believe in investment o ẹ̀yin kọ́ ṣe believe ní àwọn gómìnà tó ń kówó lọ sí báǹkì tí wọ́n lọ ń jówó sí Switzerland àbí àwọn tí wọ́n ń fowó invest ẹ ti gbọ́n padà Ganduje ẹ ti gbọ́n pẹ̀ wọ́n mú bọ̀ wá fún yín Ganduje wọ́n ní protest tí wọ́n ṣe ní Kánò ẹ wo ẹ má ti jẹ́ kí n jẹ ayín tán ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ Adeleke gọ́vnà Oníjó of Nigeria Limited ó yá gọ́vnà ti lọ síbẹ̀ ìmọ́lẹ̀ yóò. mọ́lẹ̀ dé o òkùnkùn paradà mọ́lẹ̀ dé o òkùnkùn paradà àwọn ọba àwọn ọ̀dọ́ iná kójọ yẹn. ẹ̀yin ọ̀dọ́ o pé àwọn ò fẹ́ràn àlejò tẹ́ ẹ bá ti rí àlejò ẹgbàá ọ̀tọ̀ ó ẹ̀yìn tí mo fẹ́ ni pé àwọn ìwọ̀n láti lóyún ọmọ máa mi ọ̀tá máa mánéjì ẹ̀ dáadáa gbogbo owó tẹ bá ń pa bẹ́ẹ̀ náà bá ṣe ń ṣe oṣù náà la ṣe ti bí akẹ́kọ̀ọ́. Because part of our agenda is tourism. Ó ti ló ń da ìdọ̀tí sókè bẹ́ẹ̀ yẹn ẹ̀yin bàbá wa ẹ̀yin ìjòyè ẹ̀ ṣe mí tí táwọn mi ti pé ẹ̀ ṣe máa gbé ọ̀wọ̀ lọ́nu àwọn tó wá wọ bí ọkùnrin tó ṣe bíbẹ̀ ìlú ìgbòho ti wá bẹ́ẹ̀ni. ó fẹ́ wà ní kíbe nígbà tí a tọ́lọ̀ ju wa. ẹ̀yin ọ̀dọ́ o. pé àwọn ìfẹ́ràn àlejò tẹ́ ẹ bá ti rí àlejò ẹgbà wọn tọwọ́ tẹsẹ̀ tí mo fẹ́ ni pé àwọn ìwọ̀n wọn láti kó ọmọ wa mi ọ̀tá máa ń lè jẹ dáadáa gbogbo owó tẹ bá ń pa náà bàjẹ́ ń ṣe oṣù lọ́la máa ṣe jìbí abẹ́ẹ̀kọ́. the part of our agenda is tourism. ó sì ló ń dá ìdọ̀tí sókè bẹ́ẹ̀ yẹn ẹ̀yin bàbá wa ẹ̀yin ìjòyè ẹgbẹ́ mi ti dáhọ́ mi ti bí ẹgbẹ́ ṣẹlẹ̀ máa gbé ọ̀rọ̀ lọ́nu àwọn tó wá wọ bí ọkùnrin tó ṣe pípẹ́ ìlú ìgbòho ti wá ó fẹ́ wà ní kíbe nígbà tí a tọ́ ló fún wa ní ìtọ́jú lọ báyìí kí òun yẹn wá lọ da ìtọ́jú síbẹ̀ sọ wà lè jọ abẹ́ máa wá. and I told the community because government has got to do. So you have to make other videos. Yes possible that you saw of course the government for of course and I will not go to work hand in hand hand in hand with government yes. so uh, uh, i want to promote yes don't you worry sir please what you've done is exceptional in my view take picture let me take picture except the you elected me yes anytime i hear the yarn and partition we respond hallelujah first time yes. and i came with all my entourage commissioner tourism community my uh, chief of staff my spokesperson uh, and all the people that know about culture and tourism everybody is here everybody is going up eventually that there is a lot of dairy and all that and i just i don't dey that is culture and my brother here has said from the community that after I try to explain this thing and I can tell you any ah, you see nothing here. You never tell. You never can go viral. inú gọ́vùnà Adeleke dùn ó bá ya fọ́tò kí ni ẹ̀kọ́ tẹ̀yìn rí kọ́ nínú tó ṣẹlẹ̀ yìí ẹ̀yin ẹ̀ wò we have àwọn ọmọ máìlú máa work hand in hand with governor Adeleke tó ti wá yí ẹ̀yin governor sínsìn ẹ̀yin àgbààgbà tí fídíò yìí bá dọ́wọ́ yín ẹ̀kọ́ wo lẹ rí kọ́ nínú fídíò yìí àwọn ẹ̀kọ́ tèmi rí kọ́ o ẹ lè kọ́ ti yín sí comment section ẹ má Yorùbá wí sọ tiẹ̀ tán o tó bá pè tí mo sọ yẹn náà ẹ̀yin náà rí kọ́ ẹ tún kọ́ sí comment section eléyìí ló sọ fún yín pé àìmọye àwọn ọmọ wa ní òkè òkun tó jẹ́ wípé òǹgbẹ lé ń gbẹ wá a lè wálé ọkàn ò balẹ̀ many of us la fẹ́ fi ilẹ̀ Yorùbá proud many of us la fẹ́ jáde pé ẹ wo olúmi o bí lumi ṣe fáìlù a fẹ́ ya fọ́tò ká wá fi hàn àwọn òyìnbó a fẹ́ ya a fẹ́ ṣe fídíò káwọn òyìnbó àwọn colleagues wa tàjọ ń ṣiṣẹ́ níbi iṣẹ́ kí wọ́n lè rí pé ibi tó ti dára ti wá ìwọ tó ń wò mí tó wà nílùú òyìnbó ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi aunties sisters brothers uncle ṣé ẹnì àwọn kan ò tí ì work up to you níjọ́ kankan bí yín wípé ṣé láfíríkà ṣan máa ń wọ aṣọ wọ́n ti béèrè lọ́wọ́ èmi bẹ́ẹ̀ rìn pé áfíríkà ṣan máa ń wọ aṣọ òhò la máa ń rìn many of them believe pé ní Africa ṣe là ń já ewé bo fùrọ̀ many of them believe pé tabadé tabadé America lẹ́sìn fẹ́ ṣiṣẹ́ wọ́n tún máa halẹ̀ mọ́ yín we want to take back our country yíyẹ kínní kan we want this we want that So wà ní pẹ̀lú tiwa ò dáa ni olórí tí ò dáa nìkan la kàn ní ìlú wa dáa àwa fún ara wa dáa máa proud ni pé nínú ẹwà Yorùbá mo wọ̀ tún mo wò sí ọlọ́run nínú ká múra nínú ká ṣoge nínú ká dùn rí ká dùn wò kéèyàn bọ́tà kó look different yorùbá ẹ̀yin ò tí ẹ̀ tí rí kíní yẹn pé yorùbá i look different mi ìrẹ́ni tá a jọ ló ṣe sọ pé ghost dna lani. ni wọ́n ṣe sọ pé àwa ni ọlọ́run kọ́kọ́ dá ẹ̀yin náà wò òwúlà kọ́dà o òwú la kọ́dà o bẹ́ẹ̀ dòwú ẹ bèrè wo bèrè wo òwú la kọ́dà àwọn ará abẹ́òkúta ní òwú la kọ́kọ́ ó tún wà pé ilé ifẹ̀ wọ́n sọ ìtàn fún wa pé ìgbà tí wọ́n ní ẹyẹ kan kó lọ pa ayẹyẹ kìíní kan kìíní kan according to bọ́n ṣe sọ ní eh, biblical way nínú bible wọ́n lẹ́yìn wàtọ́lọ́nù fomi pa ayẹyẹ tán ẹyẹ yẹn wá wá ọlọ́run wá bí pé báwo ni ilẹ̀ ṣe rí ó ní kó lọ bu yẹ̀pẹ̀ síbì kan kínní kan ó wá ní ilẹ̀ Ifẹ̀ wọ́n lò ná ṣọ́ọ̀tì ṣọ́ọ̀tì ṣọ́ọ̀tì ṣọ́ọ̀tì tó di ilẹ̀ a táwa pè ní ilé Ifẹ̀ nísìn ṣé ilé Ifẹ̀ yẹn ṣé Amẹ́ríkà ló wà ṣé London ló wà ṣé Switzerland tẹ̀ ń kówó lọ ló wà ṣé India tẹ̀sí lọ gba medical treatment ló wà definitely pé ilé Ifẹ̀ ni ọlọ́run kọ́kọ́ dá ní gbogbo àgbáyé tó dẹ̀ yẹ pé ilẹ̀ yorùbá ni definitely gbogbo tó máa jẹ́ ìwòsàn fún ẹni àìsàn tó bá ń ṣe anybody ibi tó ń bá kọ́kọ́ dá ló máa dá gbogbo ẹ̀ sí. if God, God purposely invested in um, nínú ayé yìí tó invest sí ayé tó dẹ̀ yẹ pé company wọ́kọ́ gbé kalẹ̀ òun náà ní ilé ìfẹ́ so all the investment orí ilé ìfẹ́ ló máa wà ìlú yìí làwọn èèyàn ò lè wá fún tourist ìlú yìí làwọn èèyàn ò lè wá kó má bàa jí wọn gbé Eh, um, gọ́vnà ló sọ wípé ẹ gba àlejò ẹ gba àwọn àlejò owó tá a bá rí ìlú ọ̀ṣun náà la máa fi túnṣe ẹ mọyì èèyàn tó wá ń wo ọ̀ṣun òṣogbo ní ọdọọdún ni ẹ mọyì èèyàn tó máa sanwó ni àwọn onímọ́tò àjẹun àwọn aráàlú náà tajà ọ̀ṣun òṣogbo nìyẹn tó ń ṣe ní ọdún bífọ́ ọdún àwọn kan ń wá síbẹ̀ láti òlú òkèrè ẹlòmíì tó ti wá tó yẹ pé ó wá tó tọrọ nídìí ọ̀ṣun ọ̀ṣun fún nígbà ọ̀ṣun á wá wá ṣèdúpẹ́ nídìí ọ̀ṣun pílẹ̀nì tó máa wọ̀ wá nàìjíríà náà máa fowó yẹn sí àwọn olórí ìlú <laughs> ìfẹ́ kí nàìjíríà kì í sí distract mi bẹ́ẹ̀ ó máa wọ mọ́tò lọ síbẹ̀ ni tó bá pé káàtì ẹ̀wà á ra epo tálá ìmọ̀ kan fi ń ṣe rẹ̀ ló pọ̀ àwọn tó yẹ kẹ́ invest sí kẹ́ invest sí ìlú á ra epo sí mọ́tò ẹ̀ a rí àwọn nǹkan tí wọ́n ń tà níbi ọ̀ṣun tó jẹ́ pé made in Africa bí àǹkárá ọrùn mi yìí sìn àpò àǹkárá yìí dẹ̀ fáyọ̀ ẹ́ ìwọ àǹkárá tí yóò bá wo yìí wọ́ṣẹ́ lè bá mi gẹ̀ẹ́tì àǹkárá yìí á rà á ràn wọ́n lè pé wọ́n àti òyìnbó tó ń wọ̀ ọ̀rọ̀ àti bùbá òyìnbó mi àwa sì rí á fẹ́ ọmọ yín ọmọ yín á fẹ́ òyìnbó mi lójóbìnrin gan ó lè rọ́mọ ọkùnrin ọ̀ṣun tó máa wù ú ó máa fẹ́ yẹn ti pé wọ́n fẹ́ fẹ́ lọ sílùú òyìnbó kó lọ àìmọye òyìnbó tó ti tó ti relocate sí ní sílẹ̀ yorùbá tó láwọn àdùnnú olóríṣà ń kọ́ sórí ìyá yẹn mo sì fẹ́ mo sì fẹ́ jókòó dáadáa kí n ṣe research lórí ẹ̀ dáadáa àdùnnú olóríṣà ṣe bó délé wa lọ́lọ́hùn ò lọ mọ́ ìbóyìnbó ẹ̀mẹ̀tọ́jọ́ àdùnnú olóríṣà òyìnbó ni òyìnbó ni àdùnnú olóríṣà ó pẹ̀lú àwọn tó ń bá wa bọ̀ nǹkan nílẹ̀ yorùbá tó jókòó ti òrìṣà ilẹ̀ yorùbá pé òrìṣà ló fẹ́ máa ṣe ilẹ̀ yorùbá ó dẹ̀ tó ń bá kú òun gbọ́dọ̀ gbé padà sílùú òun ilẹ̀ yorùbá ló kú sí ilẹ̀ yorùbá ló sùn sí. irú àdínú lóríṣà yẹn sáìtì ibi tó wà yẹn náà ó tó ní ó tó ní tourist center fún yín ẹ yọ yóò lò sí ẹ báyìí kí n bú yín ẹ̀yin bàbá ẹ kàn ṣáà yà sóbógì ìran ni ibi tádùn ní olóríṣà sùn sí tó dẹ̀ ní story tó ní history tó dáa ó tó ní tourist center tí àwọn òyìnbó ẹ báyìí kí wọ́n fi ẹ̀sìn tàn wá pé wọ́n ní kọ́sàdì ní olóríṣà di òrìṣà kan kí ni wọ́n ń pè lóríṣà ẹni òrìṣà dá tó bá ṣe dáadáa òrìṣà ni ẹ́ àwọn bàbá Awólọ́wọ̀ òrìṣà ni wọ́n kí ló dà pé Sunday Igboho òòṣà àwọn bàbá Akíntóyè àwọn òrìṣà wa nìyẹn àwọn òrìṣà àwọn Ògún Ṣàngó kínní kan àwọn òrìṣà kan nìyẹn òrìṣà orí wọn máa ṣàwádà sí ni àwọn kínní ni wọn jẹ́ pé wọn fẹ́ kó wáyé ló jẹ́ ń fi ẹ̀sìn tàn wá yorùbá wuyì ó tún ní kó máa sin àdùnní lórìṣà kí ló dé tí wọn ò ní pè ní òrìṣà kí ni wọ́n ń pè lórìṣà kí ló dé tá àkọ̀wé nípa àwọn pípù yìí ẹ̀yin Ìjẹ̀ṣà waterfall lẹ́tí lọ́wọ́ yẹn sà gọ́vnà Adeleke mo bẹ̀ yín ni sà ẹni bí wọ́n ṣe ń ṣe Ọ̀ṣun Òṣogbo wọ́n máa ṣe ẹ̀rìn Ìjẹ̀ṣà náà mo fọlọ́wọ́n bá bẹ̀ yín ẹ má jẹ́ kí anybody preach fún yín bóyá in a Christian way pé ẹ Ọlọ́run ò fẹ́ kinní kan ká máa bọ omi ká máa bọ ẹ sọ fún wọn wípé ojú ti là this is a tourist center where people will visit they will pay they will purchase many things nílùú yín and this man tó wá láti ìlú òyìnbó ó lówó ni kò lówó ni ó ní òun máa work pẹ̀lú yín hand in hand please ẹ fún ní àyè so ọmọ ìlú yín mi ọmọ àwòlọ́sẹ̀ ọmọ ìlú iṣẹ́ ọmọ Yorùbá mi tó bá dé ní ìlú tó bá rí nǹkan tí ò bá tọ́ àbí tí ò bá yẹ á lè speak up èmi mọ̀ wípé bó ṣe ṣe yẹn sìn tó bá pẹ́ àwọn mínísítà kí lórúkọ ẹ̀ Tajudeen Salami Tajudeen Abasi tó bá pé irú ẹ̀ ni wọ́n ni wọ́n rírun nǹkan báyìí nílùú ẹ̀ n tó máa sọ ni pé kán lọ tó onítàn mẹ́wọ̀n fifty years because ó bà orúkọ Ọ̀ṣun state jẹ́ ó ní ẹ̀rìn eh, Ìjẹ̀ṣà waterfall ó ló dọ̀tí which we all see o oh. but wọ́n á tún tọ̀nù case eh, against him ẹ bá mi kí gọ́vnà Adeleke gọ́vnà Adeleke mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun Elédùmarè máa ràn yín lọ́wọ́ ẹ ní jábọ́ fọ́ to what we are saying about you guys ẹ túnlẹ̀ wá ṣe ẹ má wàá jẹ́ kí ẹni muslim kan wá bá yín àìnà kúmù láì kíní kan kúmù láì whatever kúmù láì ẹ báyìí kí wọ́n sọ fún yín pé ẹ̀yin fẹ́ invest lórí omi wípé òrìṣà ni please ẹ má wà distracted with anything that anybody lè sọ fún yín sà mo fọ ọlọ́run ọba bẹ̀yìn ẹ bá mi bẹ̀ governor Adeleke ní comment section maybe tẹ́bá lead the others will follow you might be prize finder for all these governors tí wọ́n kàn jí owó tí wọ́n jókòó pẹ́pẹ́rẹ́ who knows bóyá ẹ̀yin ni òrìṣà tọ́lọ̀ tún fẹ́ lò i will call you òrìṣà tẹ́bá ṣe dáadáa òrìṣà la máa pè yín orí ló ṣàyíndá fún wa pàtí wọ́n bí yín wọn kọ gọ́vnà sí yín níwájú orí ibi tẹ́ ẹ délé ni wọn ọ̀kọ́ pé máa débẹ̀ tíṣà ti nà yín rí skul àbí tíṣà ò nà yín rí ẹni tó di president lẹ́nu tíṣà ti nà rí ẹ tó di president the whole world gan ní first person in the whole world àbí kí ni wọ́n máa ń pè ṣé tíṣà ò nà rí ìgbà tí tíṣà yẹn nà ṣó mọ̀ pé orí adé ni orí adé ọrùn lẹ̀kẹ̀ wọ́n ti fún wọn nígbàdí rí so orí ló ṣàyídá ìjọ tí wọ́n bí yẹn yìí nìkọ́kọ́ ni wọ́n bí ìjọ tí wọ́n bí yẹn ẹ̀dìyẹ òṣù àbí ẹ̀dìyẹ òtọ̀ ìjọ tí wọ́n bí sọ́mọ́ ò padé. So bí wọ́n ṣe ń bọ́yẹ́ sun nọ́mà eh, èèyàn náà sun irun tiyín náà bí wọ́n ṣe ń lóyún nọ́mà èèyàn ni wọ́n lóyún yín bí wọ́n ṣe ń bí èèyàn nọ́mà nìyàn bí yín ẹ gbá mú ìyá yín jáde náà ìsítà kan ṣe by operation cs àbí kí ló ń pè àbí kí wọ́n gbé àbí kí ìyá yín fi abẹ́ bí yín wọn ò bí yín láti mú náà ọ̀fọ́n yín fọ́n kẹbọ́ta wọn ò dẹ̀ gbé yín jáde láti inú etí èèyàn wọn ò dẹ̀ lọ gbé yín jáde láti inú igi wọ́n tẹ́fà wọn bá tẹ́ lò ara obìnrin lẹ ti gbà jáde anobody tó lè sọ pé báyìí lè máa jẹ láyé wọn lè wò kán ní ọmọ yìí máa ọmọ yìí máa ó máa ó máa ó máa lókìkí láyé o but they don't know wípé ibi tẹ máa dé dúró ní àgbà tó máa ṣẹlẹ̀ bí àṣemọ ta máa dì láyé láṣemọjọ ta máa kúrò láyé ẹ ṣe ẹ ṣe rere lásìkò tìyín ẹ ṣe tìyín ẹ jẹ́ ká yé rí pé ẹ ṣe tìyín ẹ má kẹ́ ìbọ̀dé wá tàn yín pẹ̀lú ẹ̀sìn kan àbí kí wọ́n wá parọ́ kan fún yín ẹ má kí wọ́n discourage yín we want this this is our land tiwa ni àwa la ní a gbọ́dọ̀ gbé lárugẹ a gbọ́dọ̀ tún ṣe ilẹ̀ wa ni how do you expect us to kakàn fóòdù ọwọ́ kí n máa jí owó lọ sí kinní ẹyin jẹjẹrẹ waterfall yìí sà ẹ má bínú sà kì í ṣe pé kì í ṣe pé ọdún oṣù ọdún ọdún ọdún nìkan náà máa ṣe ẹ bá wa ṣe tó pé a ní lift yes o máa ní lift ẹ ti wo eh, Olúmọ rock mo ṣe gbogbo ẹ náà wà lórí lórí ìrìnkèrindò yorùbá wuyì tí mo ti gbé síbẹ̀ mo ráwọn èèyàn lọ sí olúmọ ọrọ̀ kìíní mo ráwọn èèyàn lọ sábẹ́kúta ni kí wọ́n lọ wò ó gbogbo náà lórí ìrìnkèrindò yorùbá wuyì tí mo ní káwọn mo gbàwọn ní dídìde lọ ni nobody is paying me nobody is bankrolling me nobody is sponsoring me baby cause mo nífẹ̀ẹ́ ìlú mi ìṣe torí monetization èmi ò tẹ̀lé e pín torí tó bá ti tó bá kọ́mẹ́ǹtì nísìn ó máa gbowó ẹ̀yìn tó bá ṣí ẹ̀ nísìn ó máa gbowó tó tẹ thumb up ó máa gbowó torí monetization ẹ lọ wọn tàn fowó yẹn náà ṣe elógun ní YouTube fún wa Total time ìgbà àtàsìkò tá a fi sílẹ̀ tá a fi ń ṣe research tá a fi ń ṣe tá a fi ń ṣe tọ̀hún ẹ báyìí kó jẹ́ ẹ̀rìn ìjẹ̀ṣà waterfall yẹn nìkan ẹ tún wá àwọn sáìtì míì yes new york new york new york build wọn ni o grand carcass àbí grand carcass ni ní new york wọ́n build ẹ̀ ni o wọ́n ṣe ni grand central wọ́n ṣe ni empire building wọ́n ṣe ni ní thirty four street times square wọ́n ṣe ni ẹ̀hún àwọn nǹkan tó wá tún ní statue of liberty wọ́n ṣe ni many things um, trade center world trade center wọ́n ṣe ni àwọn bèbí oríṣiríṣi ẹni kí wọ́n gba àwọn èèyàn láàyè ǹjẹ́ mọ̀ pé tẹ́ bá ti ń ṣe dáadáa nísìn dára sọ àwọn bèbí tó máa ń ṣe tó àwọn èèyàn máa ń wò ní Times Square àwọn èèyàn ní bẹ̀tí wọ́n máa gbéra wọn sínú kinní yẹn bíi cartoon oríṣiríṣi and people take pictures with them and pay them. àwọn èèyàn tó wá àwọn àlejò tó bá wa wá ẹ gbà wọn ẹ dẹ̀ make sure pé security ẹjọ́ tó yọ ọlọ́run àwọn kan tí mo bá gbàgbé bá mi kọ sí comment section ẹ bá mi share video. yìí ó lè kan gọ́vnà Adélékè lára wípé ọmọ wọn kan akálòlò òun náà ń sọ fún wọn there should be enough security wọ́n pè é kan máa wá láti ìlú òyìnbó ó lọ wọ ẹ̀yìn ìjẹ̀ṣà waterfall wọ́n wá jí gbé àbí wọ́n pa there should be security àwọn tó máa wẹ̀ limit ibi tí wọ́n lè wẹ̀ dé ibi tí wọ́n ní wẹ̀ dé six flags ń yọ̀wò ẹ wo amúni ọlọ́run mo wo èèyàn tó ń wọlé sí six flags mo wo iye èèyàn tí wọ́n iye èèyàn tó ń wọlé síbẹ̀ mo wo iye nǹkan táwa fúnra àwa fúnra ta lọ as family èló la ná èló la fi ra tíkẹ́ẹ̀tì àti book tíkẹ́ẹ̀tì online èló la san fọwọ́ parking àwa débẹ̀ èló la kó wọbẹ̀ èló la mú jáde ẹ wá àwọn decent obìnrin tó máa àbọ̀bìnrin àbọ̀kùnrin tó máa tàmàlà let the òyìnbó people come to our land and eat àmàlà tó máa ṣe tó máa tàmàlà níbẹ̀ tó máa ta ẹ̀bà tó máa ta iyán tó máa ta fùfú let them eh, always aṣọ wa nìkan wọ̀ aṣọ wa any style wọ́n lè fi hàn láti gbà mọ́ pé o alápá abẹ̀ni ọlọ́wọ́ síbí wọ́n lè fi hàn wọ́n lè fi hàn skirt and blouse wọ́n lè fi hàn whatever tó máa look smart lára wọn àwọn ìyá wa tí wọ́n ń lọ lọ sọ́fíìsì nígbà yẹn náà ó ní àwọn gáwọn tó máa wọ̀ kékeré kékeré báyìí tó máa dẹ̀ ṣe tó máa fine lára wọn tó wọ̀ ọ̀rọ̀ àtùbá náà tó máa ṣe tó máa nice lára wọn. ẹ jẹ́ kí wọ́n gbé àṣà wa lárugẹ o fẹ́ ṣe fi lẹ̀kẹ̀ sọ́rùn lẹ̀kẹ̀ ò sọ ẹ́ di olórìṣà lẹ̀kẹ̀ ò sọ ẹ́ di ẹlẹ́bọ ife ìyá ẹ̀ muslim ìyá ẹ̀ christian o fẹ́ tajà níbẹ̀ yẹn ni o fẹ́ ṣe anything níbẹ̀ ni o gbọ́dọ̀ jẹ́ o gbọ́dọ̀ jẹ́ ẹni tó máa múra ní àṣà wa we want our àṣà kí wọ́n ní tour guard bá mi share fídíò yìí kó kan gọ́vnà Adeleke kí wọ́n ní tour guard oríṣiríṣi àwọn tí wọ́n mọ̀ nípa history bí ẹ̀yìn Ìjẹ̀ṣà Waterfall ṣe jẹ́ mélòó ẹ̀ ló wà lágbàáyé báwo lomi yẹn ṣe ń ṣàn ìgbà onílẹ̀ Yorùbá ti ń exist omi yẹn àwọn kan wo lè lè ṣe ní ara wa because I know there will be spiritual um, power in it. This is who we are. Yoruba. this is who and what we are. Everything tí Ọlọ́run tí Elédùmarè fi sílẹ̀ Yorùbá ló ní ìwòsàn. Tí àwọn kan dẹ̀ mọ bí wọ́n ṣe ń lò fún ìwòsàn. Yes, you can go to the African store here and buy bitter leaf, ewúro, o máa ra ewúro, o máa jẹ́ ń jẹ ewúro, mo kàn fẹ́ fi ewúro sebẹ̀. But come to Yoruba land, wọ́n á sọ ohun tí ewúro yẹn iṣẹ́ tó máa ń ṣe wọ́n á sọ fún ẹ lára pé tó bá mú ewúro o tó bá tó bóyá o ní kàtá pé o ní kíni àgbà tó ní kòkòrò ń ṣiṣẹ́ ewúro làìmọ èèyàn ń jẹ ewúro wàá wẹ́ ata sí ni tó bá ní ọmọ tó bá tiẹ̀ ní ọlọ nílé ó da púpọ̀ tó bá wé tó bá wé ata rodo tí àlùbọ́sà wá dùn rodo yẹn dandan kọ́ ni tomatoes nínú ẹ̀ tó bá gbo ewúro yẹn díẹ̀ because ewúro ti ilẹ̀ Yorùbá ó máa ń korò gidi tó pé ó jẹ́ original ó wà organic o lè gbó díẹ̀ o bá gbó díẹ̀ tó kí koro yẹn wá ṣá ata sí ata rodo pẹ̀lú àlùbọ́sà tó pọ̀ a máa ta sánsán báyìí ni tó wá fi irú tó fi irú ja wọn bí màlẹ́ríà yẹn rèé mi ni kò bá dògùn sí màlẹ́ríà o ṣùgbọ́n ẹ kàtà wa mú mi nímú wàá jẹ́ wàá máa sún mú ni tí kàtà ò bá mú ẹ tẹ́lẹ̀ tó bá jẹ tán wàá tán kàtà gbogbo dọ̀tí tó wà nínú agbárí yẹn á ṣiṣẹ́ lọ sínú agbárí yẹn á wà jáde àwa la mọ̀ ọ́ pé ewúro ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ yẹn àwa la mọ̀ ara ọmọ máa gbóná wọn á ní kẹ mú ewúro kẹkàn kẹkàn gbó kẹ fún mu kẹ fi pa lára nígbà tí wọn ní ẹhùn ẹhùn kíní ẹhùn bàbá bá ṣe ọmọ wọn ní kẹ fi pa lára ẹbùsí lẹ́nu kó mú á ya ìgbẹ́gbẹ́yà máa rùn hùn hùn hùn hùn àwa la mọ̀ nípa ẹ̀ name it àwọn nǹkan tẹ́ bá mọ̀ tó wúlò nílẹ̀ Yorùbá ẹ bá wa name ẹ̀ tí àwọn eré àkọ́mọ́ wà mẹ́tẹ́ pé lè gbin ẹ̀fọ́ ṣọkọ ẹ̀fọ́ anybody tó bá ti ń dé òyìnbó tó dé tó fẹ́ what is it Spanish? not Spanish. ẹ̀fọ́ ṣọkọ lélẹ́yìí ó lágbìn yìí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ní gbúre ní igbá ní awo ní let them know oúnjẹ wa kọ́mọ̀kọ́ tí wọ́n a lè má padà export oúnjẹ síta. mo ti wọ́n <laughs> dàgbé kí n rí ẹ̀yin gọ́ọ̀nà sí ẹ̀ wọ́n náà wọ́n gbà kí n fèsì kí n bèèrè pé kí ló wà nínú ọpọlọ yín mi fẹ́ bú yín ọlọ́run mi kì í fẹ́ bú yín fẹ́ bú yín ẹ̀yin náà mọ̀ pé mi kì í fẹ́ bú yín ẹ̀sìn wa tẹ̀ ń wo ìkó mọ́yán lórí thank you governor Adeleke hmm, ẹ ṣé mo dúpẹ́ owó yẹn but don't be distracted with anything and don't be confused ẹ bá wa sọ́jọ́ pé Adeleke ẹ má wà confused pẹ̀lú anything o don't anybody deceive you Yeah, gọ́vùnà ẹ̀ǹdẹ́ pé kinní kan ní pastor, ní ẹ̀ wá sí ṣọ́ọ̀ṣì ẹ̀ǹdẹ́ pé kinní kan ní mùsùlùmí ní ẹ má gbà o make money money money and that money should be used in Osun State sir ẹ má make ẹ̀tàn kẹ lọ lọ sí Switzerland o bẹ́ẹ̀ ṣe rọ́ọ̀mọ̀ yìí kan tó lọ́ máa ṣiṣẹ́ pẹ̀lú nípa tourism ẹ̀ máa rẹ́ tuntun máa bọ́ta pé gọ́vnà tóun ní listing here ó ní listing here tá a sọ fún yín pé òun lè ṣe mọ́tò tí a dẹ̀ ṣe tá a dẹ̀ yanjú àbí àwa talented nílẹ̀ Yorùbá ni tell me any field tó bá mọ̀ lágbàáyé àwọn tó wà lókè tell me the field ṣe lamẹ́ríkà ni ṣe London ṣe anywhere ni tí Yorùbá ò ti máa jẹ́ Yorùbá tí àti máa yọ lókè we lead other follows ṣùgbọ́n tẹ bá fi amòṣùà di olórí ẹbí ogún ìdílé ò ní thank you sir wípé ẹ̀jọ̀ ìyá amòṣùà gọ́vnà Ṣèyí Mákindé àtẹ̀yìn gọ́vnà tó kù gọ́vnà Bájídé Sanwó-Olú gọ́vnà ayédá àtiwá àti gbogbo ẹ̀yin gọ́vnà tó kù this is a call for you yorùbá wuyì lórúkọ yorùbá wuyì lèmi ń jẹ́ o i am the one and only akálólò of yorùbá land adáwọn ọlẹ yorùbá mọjọmọlẹ yọlọyẹ tí ò pé méjì abẹni ọmọ òṣèré pa o ẹni tó máa pa wá adéwájú federal government tó máa sáìnì adéwájú elédùnmarè aṣẹ́ni tèdùmarè see you on my next show ẹ̀yin tẹ́ ẹ ti subscribe to youtube channel mi what are you waiting for ẹ tẹ subscribe button yín kẹ́ tẹ notification bell yín kí lẹ rí sọ̀rọ̀ tí mo sọ yìí ní bá rí sí yẹ ká pàdé ní comment section ẹ bá mi kọ sí comment section eré o eré gbàǹgbà ẹ má gbàgbé láti download tap tap send o ẹ má gbàgbé o tẹ́ bá wá download tap tap send tán ẹ fẹ́ gbọ́ ẹ lo promo code orúkọ mi abiola tts that's abiola tap tap send ẹ kàn máa ṣọ́ọ̀tẹ̀ ni pé abiola tts ẹ bonus ní àkọ́kọ́ tẹ́ bá send owó sí nàìjíríà ẹni ìlú tẹ́ bá wà a bá yín send owó yín ire o see you.